نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خرج الحديث كتاب الله وخر الهدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول الله الله سبحانه وتعالى ترى صلاة ثم ندوى محمد صلى الله عليه وسلم يا الله ولا الله كما ذا الله وصحابه الشيء الله أمراض الشيء الله kuma bai balani kọ̀ọ̀kan wá lọ́kùnrin wá sí lọ́kùnrin alájẹ́kan tó sọ ọmọ wọn bá Allah subhanahu wa ta'ala Allah sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́ni wa ma hadhihi al-hayatu ad-dunya illa lahun wa la'ibun wa inna dara al-akhirah lahiya al-hayawan law kanu ya'lamun min suratu al-Ankabut ọlọ́run sọ fún aráàlú wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní ọmọ aráàlú alìṣàyà tuntun nìyà ọlọ́run ní ìṣẹ̀mí ilé ayé níbi tí oníkàlùkù wa sí àmúlò lọ́kùnrin wa àti lóbìnrin jíjí wa lójoojúmọ́ lílọ síbi jíjẹ mímu ìwà ọrọ̀ ìwà dúkìá àti níbi ká darí padà sílé láti wá fẹ̀gbẹ́ wa nílẹ̀ láti wá sùn. láti ní níjọ́ kejì bá a ti ń sùn bẹ́ẹ̀ là ń jí bẹ́ẹ̀ là ti ń lọ bẹ́ẹ̀ là ń bọ̀ lóníkàlùkù wa níbi máa rí fún ọkùnrin náà ní ti máa ń fún obìnrin gbogbo wa náà lábẹ́ láyé ọlọ́rin ẹ̀rí ìṣẹ̀mí ayé tó wọn bá fún wa yìí kò kankan lọ́dọ̀ òun ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni kò kankan lọ́dọ̀ náà ń bẹ láàrin méjèèjì. sọmọ àmàlá àwù ni irinṣẹ́ tí níbi ìṣayà tuntun ìyá ọlọ́run ní ilé ayé tá a fún un bẹ́ẹ̀ ló yìí kò jẹ́ kankan ilẹ̀ náà wọ́n ń wọlé ìlú ọlọ́run nǹkan tí máa mú ní kọ́yìn tí wọ́n fi ọgbọ́n bákan náà ìtí sì máa gba ojúṣe lọ́wọ́ èèyàn lè látara eré jẹ̀mọ́ tó túmọ̀ sí pé ọmọdé nìkan kọ́ ní máa ṣeré àgbàlagbà náà máa ṣeré gbogbo wa à ń kéré lé ayé lára eré òun náà ní ká lọ wọ̀rẹ́ ká lọ wo ojúlùmọ̀ ká lọ síbí ká lọ sọ́hún ká jókòó ká fi ká wa sọ̀rọ̀ láàrin ara wa bẹ́ẹ̀ náà ní ká fi eré ká lọ ra àwọn nǹkan gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn náà bá ti wọ̀ ẹ́ pé náà ṣe láyé kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn tá a bá ti gbé àwọn kan náà ń kó sí lọ́pọ̀lọpọ̀ lélẹ́yìn láti wá sí ní ká àtúndínà àtúnkọ̀dínà àtúnsùn àtúndí àtúnkọ̀dínà àtúnsùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ ni wọ́n ń dára àtúrọ̀ ọlọ́ni ẹ̀rí àlùkìyàmà ìṣẹ̀mí ìṣẹ̀mí lẹ́yìn ikú ìṣẹ̀mí ọjọ́ àlùkìyàmà làjíríà àyàwán ìyẹn gẹ́gẹ́ ní ìṣẹ̀mí ìyẹn gẹ́gẹ́ ní ìsinmi ìyẹn gẹ́gẹ́ ní ìgbà àbẹ́yìí ń lò lọ́wọ́ yìí kìí ṣe ìṣẹ̀mí kìí ṣe ìgbà ẹ̀ẹ́dọ̀ pé jẹ́lò lọ́wọ́ yìí ìní máa gba ojúṣe èèyàn ní máa gbà lọ́wọ́ èèyàn lè mú yàrá láti ibi tí èèyàn ti ń bọ̀ láti wá mọ̀bídà dé láti wá mọ̀bídà ń lọ kìí mú yàrá láti tó kàn ìgbésí ayé ilé ayé tá a wà yìí kìí mú yàrá sí ẹ̀ torí ẹ̀dọ̀ bíjá ti dé ẹ̀nà náà bá kẹ́ tó jẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ tí máa mú yàrá gbàgbé ìrántí ọlọ́run lẹ́yìn tó sì ìrántí ọlọ́run tẹ́lẹ̀ ó bára lèmi tó ń gbá mọ́tíláṣí tó ń tilẹ̀kùn tó ń ṣe gbogbo ẹ̀ bóyá ọlọ́run kì í fún ní láhàwù bọ́lá bá fún ní láhàwù ó fún ní owó ẹ wá sí ẹ wá sí ẹlòmíì máa bá tẹ̀lé gbé kò jẹ́ ní olè sí ìmọ̀ pẹ̀lú láyà tí wọ́n ti jẹ̀ máa ẹlòmíì ó máa dá sí ẹlòmíì tó bá yàtọ̀ jẹ̀ ní ẹ̀wù kọ́nà kó ṣàánú wa ní wàláì wàláì. àbá àti ìbájọ́ wọn ń pè é ilé ìlẹ̀ máa ń ṣílẹ̀kùn mọ́tíláṣí ẹ̀ ilẹ̀ máa ń tì í ìrẹ́ ìdẹ́ máa ń fà gé ṣe bí ṣe bí ṣe bí ẹ̀rù kọ́nà kó ṣàánú wa kọ́nà kó ṣàánú wa ni òde kọ́nà ti fún ní kéde láhàwù bí ayé ṣe rí jẹ́ lẹ́bi yẹn torí ẹ̀ tó túmọ̀ sí pé ìtí à ń pè ní atùn gẹ́gẹ́ atùn oore kò sí láyé tá a wà yìí pàápàá oore gẹ́gẹ́ pàápàá atùn kò sí ló ní orílẹ̀ ayé tá a wà yìí ọlọ́run wà nínú dáhùn áfíràn ọlọ́run ní ẹ̀rí alùpùpù ìṣẹ̀mí lẹ́yìn ikú ọjọ́ ògbéǹde lẹ́yìn ẹ̀lẹ́ ẹ̀yàwó àná ọlọ́run ní ẹ̀gẹ́gẹ́ ìṣẹ̀mí ẹ̀fí àlẹ́mù ọlọ́run tẹ̀yìn ọmọ ìdí ènìyàn tẹ́ ẹ bá mọ̀ òun gẹ́gẹ́ ìṣẹ̀mí ẹ̀rí ayà yìí irúfẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fún alápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní alùpùpù mábẹ̀ kiri kátó wo ayà mí náà tó sọ tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tó ti ọlọ́run ní kí ni ìṣẹ̀mí ayé ìṣẹ̀mí ayé òun lè tí wọ́n ń lò tẹ́mi ń lò oníkálukú wa táà ń lò àlẹ́hàyàtò dùnìyà máa ń ṣe bẹ́ẹ̀ ní lárúbáwá sábà ní dúnìyà wọn láti di dáná dáná dáná a máa wá ní ìmọ̀ méjì a máa wá ní dáná yẹ́dùlù lòlówù òun ni nǹkan tí ó ti súnmọ́kùn ẹ̀ nígbó ti súnmọ́kùn ẹ̀ kí ẹ máa rí bọ̀ látàmú kòkó kó wá dẹnu ọ̀nà mọ́sálásí kó má ti wọlé ẹni yẹn ó ti dàná ó ti súnmọ́ mọ́sálásí bẹ́ẹ̀ náà ní ilé ayé ti rí ilé ayé ti súnmọ́ gbà tí yóò kásẹ̀ lẹ̀ ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ní gánà onìkan tó kéré ó kéré débi wípé tẹ́ ẹ bá fi sílẹ̀kù wọn ìyẹ́ ẹ̀ẹ̀fọn tó fúyẹ́ jù ó tẹ̀wọ̀n ju ilé ayé lọ tàbí sọ̀rọ̀ máa wà ní ìtọ́lá sí ilé ìgbàkẹ̀ẹ́ta ìfọ́jìrì látà méjì tá a máa ń ṣe kátó kátó báyìí ní ìdáhùn sílẹ̀ kátó ìfọ́jìrì ayérú nígbà dúníà wà máa fi há ó lóore ju gbogbo ilé ayé àti oore tẹ́ kàkóore láyé ó lóore jùlọ so ìtumọ̀ ayé ìtumọ̀ dúníà ó nìyẹ ètò kéré àbí tí ó ti súnmọ́ pé ọlọ́run wà tẹ́mi ń lò tí wọ́n ń lò tó ní káàdì tí wọ́n tá ń lò ilẹ̀ mọ̀tá olùgbòrò ìṣẹ̀mí kan ní mọ̀tá olùgbòrò ìṣẹ̀mí tí máa dàbí ẹni pé à ń gbádùn rẹ̀ ní bẹ́ẹ̀ ni kò sádùn bẹ́ẹ̀ ju ẹ̀gbọ́n jẹ lọ ní máa ń sàn wá táàfin ní rántí ibi táàfin bọ̀ níbi táàfin àti ibi táàfin lọ láti ní rántí kókó lọ́nà lórí ẹ̀dá wa ọlọ́ni tí ìṣẹ̀mí ayé tó túmọ̀ sínú. Ààrẹ mi nínú Al-Qur'an Al-Karim, ọlọ́ba Allah subhanahu wa ta'ala, ọlọ́ni ìlàmù, ọlọ́ni ẹlọ́mọ dájú, annaba ni hayatu dunya, wípé ìṣẹ̀ ní ayé láìbọn, eré ni o, bí eré mọdé, eré ni, jama, tí wọ́n náà bá ti wọ̀ sọ́wọ́ ni wọn, ẹni ni ó dúró ti dúró ti kò ti lúdò, yóò ta, yóò ta, yóò pèlè rẹ̀, yóò kó bẹ́ẹ̀, yóò bọ́ síbi drọ́, yóò kó bẹ́ẹ̀, yóò gbá bọ́ọ̀lù kò fẹ́ rí káwọn jẹ ìtàkùn náà wà yìí bí àbá ti san fóònù jàmá bí ìgbà tí gbówó ẹ̀ kó jẹun ó jókòó ti fóònù twenty four seven láì níbi ìdè o lè mọ́lé ìwẹ̀ gan tó bá ní kí facebook kan tó ti ń wọlé tó ń wọtọ̀ òun tó ń wọlé tó ń wọlé tó ń wọlé tó ń wọlé tó ń wọlé jàmá tí o bá ní nǹkan tí ó pè é ìdè òun gan ó ní kápá láti má gbé ẹdìdì láti má gbé òdìdì láìbọn láhàwọ láàyè ìbúrúwẹ̀lẹ̀ àwọn eré ni àti ìfún lọ́nà àti tí máa mú ìyàn márùn sí ọlọ́run wàzílẹ̀ ó tún wá jẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ilé ayé náà tó ní lẹ́yìn táàbí jẹ́ ẹ̀ṣọ́ ní ayé òun lówó òun lọ́mọ òun nípò òun níyì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ènìyàn máa fi ń ṣẹ̀ṣọ́ wọ̀tẹ̀fá kúrò ní wọ̀tẹ̀fá kúrò ní lẹ́kùn ilé ayé ó tún wà fún ilé fáàrí ilé fáàrí nítorí wọn ní ẹnìkan ò ní nítorí òun náà ní ti wò rí oníkálukú mọ̀ fi tán ní wọ́n mọ̀ fi ṣe fáàrí láàrin ara wọn jẹ̀mọ́ àpẹẹrẹ ilé ayé lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yóò sọ fún wa yìí tó tabalẹ́ká máa mú lọ àpẹẹrẹ ilé ìjẹ̀mọ́ ó pọ̀ nínú nínú òfin ọlọ́wọ́ bá ọlọ́run wọ́n tẹ̀ ká àkóró fìlà fún wa lọ́wọ́ náà ọlọ́run ilé ayé ibi tẹ́ ti máa wọ́ pọ̀ ọ̀pọ̀ ọrọ̀ ọ̀pọ̀ ọmọ àlékún owó àlékún ọmọ tẹ́ ti máa dojú kòkòrò ẹ̀ láàrin ara yín òun náà jama mùsùlùmí eléyìí ní jọba mùsùlùmí lọ́sẹ̀ ní ilé ẹ̀kọ́ wa náà ń pè ní àdìyà ìsìláàmù fẹ́ kí àwa mùsùlùmí ká gbọ́ ní tí wọ́n pè ní ayé níta ń pè ní ayé agbọ́dọ̀ mọ̀ pàtàkì ẹ̀ torí ẹ̀ ìdàgbẹ́ ilé ayé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ti fẹ́ kábàá lò kábàá lò pẹ̀lú látara orúkọ rẹ̀ nǹkan tó kéré ni jẹ̀má kò wọ́ọ̀tì nǹkan tí yẹn máa dáàmú lé lórí torí kó kéré ilé ayé ní tó súnmọ́ láti kásẹ̀ ńlẹ̀ ni kìí ṣe nǹkan tí ẹ̀ máa ń dààmú fún ẹ̀dàkùnrin tó ń ṣe láàárọ̀ tó ń hu tó ń pàpàtà tó ń ṣe gbogbo ẹ̀ kí wọ́n fẹ́ fún wọ́n fẹ́ fún ṣíì bọ́ọ̀lù táwọn ọmọ rẹ̀ jẹ ewu ṣíì bọ́ọ̀lù yẹn nìyí tó ń jẹ lélẹ́yìn tó bá ti fi sẹ́nu yóò rà lẹ́nu rẹ̀ ni ilé ayé dà gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bọ́tún wúlù ni bó fẹnufẹ́ yóò gbé bó domi sí yóò parẹ́ àpẹẹrẹ ọlọ́ba Allah subhanahu wa ta'ala tó bá fi ṣe tó fi ṣe àmì ilé ayé òun náà ni àwọn ọjọ́ àwọn ìgbà àwọn oṣù àwọn àsìkò tó ní kálukú wa náà lò wọ́n ń tẹ̀mí èmi náà ń tẹ̀mí àwọn ọmọ ènìyàn máa ń fẹ́ tẹ̀lé a máa fẹ́ lékún ìṣẹ̀lí àmọ́tàgbọ́ yé àmọ́tàgbọ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí ilé ayé ìṣẹ̀lí ayé ó ní báyìí lọ orógbó tó ní roboto ibi tí ẹ ti bẹ̀rẹ̀ náà lẹ́tọ̀ padà sí ibi tí a ti bẹ̀rẹ̀ ní nǹkan ní oṣù méjìlá sẹ́yìn àtúnṣe padà sílẹ̀ báyìí Allahu akbar abẹ̀rẹ̀ Muharram títí oṣù kìíní kejì kẹta oṣù kejì láti parí káṣù nítorí ìjà a ti wà ní oṣù kiri oṣù wà ní Muharram méga yìí jama torí ẹ Muharram sí sí Muharram báwo ló ti bá yé lò báwo ló ti bá yé tiẹ̀ lò ṣé báwo ló ti lò ní ẹ̀ náà bó ṣe ròyìn ẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà ló ṣe ń bá a lò láìbú wà láhàwú láhàwú wà láìbú síbẹ̀ náà ni àbí òmùn tó yẹ kó mú nínú ayé ó sì gbájúmọ́ àlùyámà àmọ́ pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ̀mọ́ pọ̀lọpọ̀ ní ènìyàn wọn èèyàn láti àwọn èèyàn láti tó kàn anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ṣe hijira ó ní ìlú maka àbáṣe kìí ṣe pé inú oṣù Eh, inú oṣù mọ́hàrámù nàbẹ́bí ṣe àbúrò oṣù ìdìrí ìjà nàbẹ́bí ṣe àmọ́ ó ti di táàbí ṣo kẹrẹ́tọ̀dọ̀ ìmọ̀tò ọ̀tọ̀ọ̀rọ̀ ojú ẹ̀ máa wù sáàlà rẹ̀ oṣù náà mọ́tò lójú ìlú ọ̀rọ̀ àti forty forty forty eight bẹ́ẹ̀ jẹ̀mọ́ nínú tó nínú tẹ́rọ nínú tábẹ́lò láyé jẹ̀mọ́ ó tún ti dé ó tún dé kìdébó lé àìpé orí ni ó máa wò mo wà ní twenty mo ti wá bọ́ sí fourteen forty mo wà ní fourteen forty seven mo pé twenty àbí mo wà ní twenty twenty five mo pé twenty mo ti wá wà ní twenty twenty six so mo ti pé twenty one àìsí orí mi ó yẹ kó mọ̀ pé o ò pé o dé mi nǹkan kù wàlẹ̀ ìbùrọ̀ pẹ̀lú ọ̀hún nǹkan ṣẹ́kù fún ọ ló mọ̀ àti mọ́ tó ṣẹ́kù fún ọ ó ti dẹ́gbẹ́dájú lé márùn-ún ló kù ó ti dẹ́gbẹ́dájú mẹ́wàá ló kù ó ti dẹ́gbẹ́dájú ogún ló kù ó yẹ bóyá pé ọgbọ̀n ló kù kó o mọ̀ èyí tó ń lo ọgbọ̀n ló mọ̀ nígbà tá a bá ti wá mọ tó kù àdàpẹ́ nínú tó kù tá a mọ̀ jàmá àtúntì mú kàn bẹ́ẹ̀ tó bá tó mẹ́rin ló kù fún yàn tí yẹn kúrò láyé ó kù mẹ́rin jàmá ó kù mẹ́ta bẹ́ẹ̀ ní ìkù mẹ́ta bẹ́ẹ̀ ní ìkù méjì kódà ẹlòmíì kò kò ní kò lódìdí kò lódìdí ọdún lẹ́ẹ̀mọ́ tí ó ti mọ̀ kò lódìdí ọdún lẹ́ẹ̀mọ́ tó ti mọ̀ lódìdí ọwọ́ rẹ̀ kálukú wa ilé ayé ètò ìjọ tí bí kùránì ti ròyìn ẹ̀ fún wa àwọn ògbọ́dọ̀ jẹ́ àbùnáwù dúnìyà àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àbùnáwù àkìrọ̀ ọmọ àlùkìyàmọ̀ ló yẹ kẹ́kẹ́ ẹni tí ó mọ̀ ilé àlùkìyàmọ̀ látara ayé kìí ṣe ẹni tí yóò mọ̀ sí àlùkìyàmọ̀ jóná látara ayé ìyẹn ni tọ́lọ̀ ń ròyìn fún wa ní lárúkọ ámì tó fẹ́ kó kálukú wa ká jìnà sí ọlọ́ni ayé wọn lẹ́dí náà fọ́nù ọlọ́ni onígbàgbọ́ òdodo ọlọ́ni ẹ̀ máa lẹ́yìn àtúnṣe yìí kún àbúwálùkún pẹ̀lú àwọn ìtàjù fún àdìkì ọlọ́run ẹ má jẹ́ kí àmúwárùkù dúkìá yín ètò ẹtì ní ètò ẹtì ní ètò ẹtì ní ló wọ́n wípò ní gbogbo ẹ̀ wọ̀nà àwòládùkù àti àwọn ọmọ yín ètò ẹtì bí àtẹ̀yíṣẹ́ tó fẹ́ sí àtẹ̀yí tó kù fẹ́ sí mọ́ bí ẹ má jẹ́ kí wọ́n kọ́ di yín àǹtíkìrì máa ẹ̀rí láhàwù náà ni láti hípù láhàwù ìlẹ̀hà ẹ má jẹ́ kó kọ́ yín kó kọ́ èyí yín sófin ọlọ́run ẹ jẹ́ káwọn ọmọ yín sí dúkìá yín ó mú yín gbàgbé ìpìlẹ̀ sọ́nà lórí ẹ̀dá yìí ọmọ ìyá fún ọ̀rọ̀ dáre kẹfà wọlé àṣà òwúlẹ̀ fàkúrò ọlọ́lẹ́nikẹ́ni tó bá gba dúkìá rẹ̀ láyé tó gbowó rẹ̀ láyé tó gba ìṣẹ̀mí ìṣẹ̀mí ayé rẹ̀ láyé tí ò jẹ́ kó rántí ọlọ́run tí ò jẹ́ kó mọ tó kàn tí ò fi mọ tó pọ̀ ibi tó dé ibi tó lọ tí ò fi mọ tọ́nà lórí ẹ̀dá fàwọlẹ̀ àṣà òwúlẹ̀ fàkúrò ọlọ́run tó àwọn gẹ́gẹ́ lẹ́ni òkú adájọ́ pé kéèyàn fowó sáyé kó fi ọmọ sáyé ó fi ilé sáyé ó fi gbogbo tí a máa tí a máa sojú kòkòrò rẹ̀ ó fi sáyé kò túmọ̀ sí pé lórí rí ẹ̀dá ni lọ́dọ̀ ọmọ kò túmọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn kìíní ìṣẹ̀lẹ̀ náà ní kámẹ́jẹ kó bẹ́ẹ̀ lọ́sẹ̀ yá mọ̀ lọ́wọ́ wa torí ẹ̀ ló ti dánwó oníkálukú wa lọ́kùnrin wa lóbìnrin wa ilé ayé eré ni wọ́n bá wọn ṣeré rẹ̀ ilé ayé ilé ẹ̀sán ni má jẹ́ kí ilé ayé kó gbẹ̀ ẹ́ sàn èyí tó ṣe lásìkò ọ̀dọ́ ó ti tó èyí tó ṣe nígbà tó rọ́pò ó ti tó wojú orí rẹ̀ irun gbọ̀n ó ti funfun irun orí ti funfun èyí tí ò funfun ó ti gbóná ẹlòmíì tí àgbàdo fi dé irun bò lè wù lórí rẹ̀ mọ́ jẹ̀mọ́ wọ́n wúra rẹ̀ onáńtì ọ̀n bàbá ṣé mo ti dàgbà ni ó ti di náà nù ti náà lọ láti máa nìyẹn láti january to december january to december nǹkan ti ń bọ́ lára wa káàmù mú nǹkan bọ́ lára wa ilé ayé ìṣubí tá a ti máa jókòó lẹ́sẹ̀kẹ́ àwọn yóò máa ṣeré àwọn yóò máa ṣe tí ó máa mú ọgbà bí ọlọ́run wọ́n má ba wọn wọ́n dára pọ̀ mọ́ wọn sẹ́yìn ní jẹ́ mùsùlùmí gidi nìyẹn ilé ẹ̀ ló fi dọwọ́ wa jẹ̀mọ́ mùsùlùmí ìkan nínú àwọn afá òní aláàbí nàmà sí yàtà aláàbí nà ilé ó ní ẹ̀rí ilé ayé àpẹẹrẹ ayé ni o ó dà gẹ́gẹ́ bí àlá àlá tí àwọn tó ń bẹ lójú oorun ẹ̀wọ̀n tó sòmù àràtà máa là bàbá kẹ́rù àìsí ìlẹ̀yẹ̀ kúrò dèbìdà ìlì tó bá kù tó sùn lámùkòkò kò sí náà àìsí náà lówó ẹ olóró ìyẹn lówó rò tó fi gbé ẹ lọ ló bá lálàá jẹ̀mọ́ ìwọ lọ́ba àlùyí ìwọ ni gómìnà ìwọ pírẹsidẹ́ǹtì ìwọ ni gbogbo ẹ̀ oníyàwó mẹ́rin onímọ́tò fífì oníná gbogbo ẹ̀ ọkọ̀ ní tẹ́lẹ̀ lọ́jì bàbá jí ẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àbú bàbá wá sí báyìí gàrí ti délẹ̀ o àti ṣúgà ṣọ̀pọ̀ yóò dàbí ìyẹn ṣe rànán bẹ́ẹ̀ làpẹẹrẹ ilé adé gbogbo táwọn ilé yìí yóò padà di ìrànán yóò padà di ìrànán àkókò yóò padà di ìrànán tó fi àfún mi òun la fi gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ káṣí láyé ká má jẹ́ kí ilé ayé kó gbé wa lọ. ó ní ta'ammal idha ma laysa bil amsi lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní kó wo wọ́n náà ronú wo mo adùn owó adùn ọmọ adùn ipò adùn gbogbo ẹ̀ fa àpèjì ha àǹtà ilẹ̀ kàhà nílì yìí nígbà tó wà lójú wọn lórí jọ wọn lórí gbogbo ẹ̀ ẹ̀ka tó jí láì ló bá gbàgbé ó oṣù kankan mọ́ ọ̀dẹ̀ dídá padà mọ́ jẹ̀má mùsùlùmí àpẹẹrẹ ilé ayé nìyẹn ẹ̀ tó wa ká má jẹ́ kí owó ká má jẹ́ kí ọrọ̀ ká má jẹ́ kí ọmọ بيجي ما الله مع الله سبحانه وتعالى ما قلت لإيمانكم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه من قيل الذي رحمه الله تعالى من الله قال إن السنة إن الإسلام فرد الله بس هي قار قار ودادا هي أيتي جوا في متدولي bàbá wa yìí lọ́wọ́ sọ̀rọ̀ wípé olùkọ́ra ti àlà onígbòrò tó wàá sọ wípé wà iná dáàrọ̀ àkìrọ̀ wà iná dáàrọ̀ àkìrọ̀ wípé ọ̀rọ̀ ni ẹ̀rí dájúdájú ìṣẹ̀lẹ̀ àlùkìyàmọ̀ lẹ́yìn ẹ̀lẹ́hẹ̀wà ni òun dandan ní ìṣẹ̀lẹ̀ wọn ni wàlúwọ̀ rọ̀ wọn ní ìtumọ̀ rẹ̀ wọn náà ní pé àjẹ́nà tú ẹ̀ńdà tẹ̀sí òun náà ní pé àlùjẹ́nà ni bí ẹ̀ bá ti wà àlùjẹ́nà lórí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé kì í ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀ ìṣẹ̀mí tó lòkè tí ó lọ lẹ̀ ìṣẹ̀mí tá gbádùn dáàrin gbádùn ìṣẹ̀mí táàrin tá fẹ́ dáàrin rí tá fẹ́ rí ìṣẹ̀mí tí ó dùn mọ́ wa táàrin tó kúrò mọ́ wa ìṣẹ̀mí ayé tí tárí ró òun kò ní ilé ayé. wọ́n ní kọ́ọ̀lù wa iná náà sọ̀rọ̀ wọ́n ní ẹ̀rí àti àmọ̀tẹ́rì ni àjẹ́nà ìyẹn àjẹ́nà lẹ́yìn àyẹ̀wọ̀n ìyẹn gẹ́gẹ́ lẹ́yìn dáàrú ìṣàyẹ̀ àlẹ́fìlà mọ́ọ̀tà fìhà òun ní ìṣẹ̀mí tí ò bí ẹ̀ bá ti lè wà jẹ́lẹ̀ jẹ́mọ́ kò sí kú bí ẹ̀ bá ti wọ náà kò sí kú àmọ́ ní ayé tá a wà yìí mo lówó ó kú mo ní ó fẹ́ lọ ó lọ ó fẹ́ lọ ó lọ wa nìyí ẹran fún mi wá nílẹ̀ ayé tá a wà yìí tàbí tàbí oníkálukú ó tó oníkálukú ó mọ̀ mùsùlùmí ó mọ̀ a ń fẹ́ kápẹ́ láyé a àmọ́tọ̀ ibi tá a pẹ́ dé dèbí ń dáàbò bẹ́ẹ̀ ọwọ́ lọ́dẹ kan lọ́wọ́ o torí ẹ̀ ikú tẹ́ rí ni kò ní àmì kí ẹ máa máa fi ẹni yìí tọ́sí láti kú ẹni yìí láti bójú ẹni tó kò sí àárẹ̀ náà kò sí éèdì náà kò sí ìran náà kò sí àwọ̀ náà kò sí ìṣẹ̀lẹ̀ náà náà abájọ náà mo sáàbù pé àbáyẹn ó dàn ṣe wà àtúntú àbájọ àti fẹ́ dágbére ní orílẹ̀ òpin ṣé wọ́n rogún sí mi lókàn rẹ̀ tí ó mú ìwà àfikún gbogbo èèyàn túmọ̀ sí kankan lọ́dọ̀ náà ìyẹn lè má ṣe wá àfikún tọ́lọ́wọ́ mú lọ ìyẹn sì lè ṣe wá àfikún tọ́lọ́wọ́ mú lọ àpòjù tó ní o lè má gbọ́ wá àfikún tọ́lọ́wọ́ mú ẹ lọ o sì lè gbọ́ wá àfikún tọ́lọ́wọ́ mú ẹ lọ ìdẹ̀jẹ́ ayẹlówó ọlọ́dún bá sùn wá tó lẹ́yẹ̀dẹ̀ ilé ayé oníkálukú ti súnmọ́ láti kásẹ̀ ńlẹ̀ bí a bá ń lọ ọdún ẹgbẹ̀rún ọdún gbogbo lòdì bẹ́ẹ̀ lọ pé lóòótọ́ ká wájú ẹ̀ náà ni torí ẹ̀yìn àìsíkú ní àmì kankan tó fi múyàn lọ lásìkò bá tó torí àmọ́ kí a bá ti wọ ẹgbẹ́ náà jẹ̀mọ́ kò síkú mọ́ láwọn ọ̀sẹ̀ fi hàn kò sí ikú ààyè gángan nìyẹn tó tó túmọ̀ sí pé kò sí ìṣẹ̀lẹ̀ gángan pàápàá ìṣẹ̀lẹ̀ pàápàá ni pàápàá ìgbádùn pàápàá ayé kò sí láyé ayé tí ó yìí wá dé bí wọn lówó yóò lọ táníkà lọ kọlọ kò ṣàánú wa ẹ àwọn mọkàn kú mọkàn kú mọkàn kú olówó òkú ni olówó lè kú lẹjọ òkú ẹni náà ní àwọn ló kú ju àwọn èbó òkú yọrọ ló bá o áfíríkà kú èbó everybody náà ló kú àti tó bá ti tó òun náà lọ́wọ́ bí ọlọ́run ti ròyìn ẹ̀ ọlọ́run ròyìn ẹ̀ pé eré ni ikú máa ń ta ni jìnnà tó fi ọlọ́run ni ayé bẹ́ẹ̀ kí wá ní gbogbo ó àwọn èèyàn lọ́nà òun fi lóbìnrin wọn bẹ́ẹ̀ náà àti àádọ́rin àkọ́ńdò mú ẹ̀yẹ́ mọ́lọ́kọ́ sẹ́rẹ̀ lè ó ní díẹ̀ nínú wọn ní ó pè é sí gbogbo lẹ́yìn díẹ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n mọ̀ parí lẹ̀ between the range of sixty seventy tó kò wá rí bẹ́ẹ̀ tí kò rí ni ẹ́ ẹgbọ́n kòkó wáyé ẹgbẹ́ láti nọmba one àti nọmba one hundred everything àwọn ọmọ ẹgbẹ́ dà wọ́n ti lọ wọ́n ti lọ òbí lè má lò sí òbí lè má ti sí òbí lè má ti sí ẹ̀ tí o kò sẹ́ni tí ò ní kàn láti fi bá tó lè ṣe. àmọ́ pé yẹn lọ náìkì tó wọ́n tún ẹ ti dáàmọ́ rí níjọ́ òun ẹgbẹ́ kò ní iná lè kò bẹ́ẹ̀ sílẹ̀ kò bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ àfẹnudọ́rọ̀ bá tó fẹ́ ṣàánú ló kù nínú ọmọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní ilé wọn lọ ní wọn lọ láì dágbére nígbà tá àlè olùkó kálukó nà torí ẹ̀ ó dọwọ́ nínú tí ayé ń sáyà fíyàn fi ń gba ẹ̀sán láyé wákàtí mẹ́rìnlélógún ni wà á mú nínú ẹ̀ síra lè fi yá mọ̀ lára ẹ̀lẹ́lẹ́ lélẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀ lójú mọ̀ pé kó mọ gidi mọ̀ ẹlẹ́mí ètò wákàtí mara ó mọ pẹ̀lú ẹlẹ́mí ò ní lọ ẹlẹ́mí ò mọ kí bó ṣe wù ìrìn bá ní ilé mọ̀ lọ́rọ́ gbà ẹ̀ẹ́dọ́rẹ́ ìgbélé ìyàdánwò láàrin ìjọba mùsùlùmí ó lọ́wọ́ wa o. Abi Allah subhanahu wa ta'ala, wọ́n jẹ́ kí ilé ayé kó wúlò fún ìkàlùkù wa. torí ẹ̀ nínú àwọn àdúrà tá a máa ń ṣe onáni rabbana atina fid dunya hasana olúwa wa oore ayé tí ó wúlò fún wa tó ní dálẹ̀ fìyàmọ̀ lọ́wọ́ wa fi lé wa lọ́wọ́ ọ̀fìn ààfẹ́rọ́ ti hasana oore àlùfìyàmọ̀ náà fi lé wa lọ́wọ́ ọ̀fìn àdàbà náà a kò ṣọ́ wa kúrò nínú ìyá náà eléyìí ni àdúrà tọ́lọ̀ fún wa náà kò hàn kẹrì àwọn àdúrà mi náà bẹ́ẹ̀ tí a lè máa ṣe láti mọ̀ kò sí oore tó jẹ́ pàápàá oore lẹ́yẹ القيامة دانجاني فاقا ويقو نغلي أموني أماني سكياني وجاني أموني إيري مدي ربنا لا في قلوبنا بعد إذ هديتنا وحب من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أقيموا الصلاة